àti ọmọ orí bàbá wa tí wọ́n ń darí ètò àwọn ti sẹ́ni wọ́n lè jẹ́. Ìjọba máa ń fojú orí sí bí ayé tí wọ́n ń bẹ̀rù sí nígbà ní ìlú táwọn tí wọ́n ń bẹ lórí ìjòkó. Wọ́n ń sì lórí ìjòkó. Ẹni ó bá wù ní ọkọ̀ pẹ̀lú máìkì. Lórí ìmọ̀ràn àkọ́lọ́ wọn lọ fún ẹni tó bá fún máìkì. Àwọn lọ̀gá wọn jòkó. Ó hàn pé ẹgbẹ́ ńlá ni ẹ̀sìn mo kí àkọ́ra mi ní ọwọ́ ọ̀tún mi ẹ̀gbọ́n mi tó máa ń jẹ́ ọjọ́ níbi agbábí àtàrí agbábí àti ètò fámìlì mi ó pọ̀ yìí tó ìlú tí a ti wá láti pè ní agbábí àtà nínú àwọn ẹ̀sán wa níbẹ̀ làwọn àwà bá a wọlé wa lọ́gbà ìta ọlọ́run tó wá sọ lókun dáadáa ní. ìṣe àwọn afáwọn tí a lọ wá láti pè ní àtàwọn ọmọ kọ́lẹ́jì wọn lọ sọ lókun dáadáa wọn. Ah, ojú àwọn àtàwọn àtàwọn lẹ́yìn wọn tí àwọn akókò ọmọ bẹ́ẹ̀ àjà ah, wọ́n jẹ́ àtàwọn fún ọmọlé ike ike wọn àtọmọlé ike òkè ah, wọ́n fi di àbẹ̀là àbẹ̀là kan sí ní gbogbo ọgbà ni wọ́n ti máa wọ́n ìwọ̀n àbẹ̀ àjà wọ́n lọ ṣẹlẹ̀ fún ọ̀fẹ́ fún àwọn ọ̀rọ̀ ìṣe. ó fi gbogbo àwọn ẹni tí ilẹ̀ ń wájú gbogbo ọ̀nà ìlẹ̀ ń wájú ìṣẹ̀lẹ̀ tí ó máa ọ̀dọ̀ nìkan ló mà wọ́n fi sí gbogbo àwọn ọ̀rá níjòkó ìgbà ọmọ ìyá níjòkó ìgbà ọmọ akẹgbẹ́ níjòkó pé ìpẹ̀lẹ́ ọmọ àríkò ọ̀rọ̀ ìgbọ́n rí ọgbọ́n kàtó. لا إله إلا الله معناها شروطها ونواقضها ومن كل آية في àwọn afárá kan káàkiri nípa wá sàlàyé tí wọ́n jẹ́ láìlára ìlà àwọn àfihàn ìtura rẹ̀. kí ni àwọn májèmọ́ tó lè mú láìlára níbi tó ó sí. láìlára ìlànà àwọn àdínkù ní wọ́n sì lè padà lọ́wọ́ fún un nígbà tí ó jẹ́ pé ewu láìlára ìlànà láwò tí àwọn akẹ́kọ̀ọ́ ní wọ́n pàdé. Nínú rọ́jù àwọn ẹni tí ó lọ bí láìláà ìlàlá, kí ní pàtàkì láìláà ìlàlá, kí ló lè gba láìláà ìlàlá òjẹ́ máa yà lára. Tọ́kà máa wù ṣùgbọ́n bí wí tó ti tó lé ní kò ní wúlò máa. Láìláà ìlàlá, wọ́n náà lọ ìpele tí ó mọ̀ ẹ́ tó láti ìrírí rẹ̀ máa bá wí. torí ẹ̀yà. Kò ní ibi tí wọ́n ọmọ àwọn òbí bá wọn bẹ́ẹ̀ àti ìsì sẹ́rí rẹ̀ nígbà táwọn òṣèré ti gbà. Tó pé wọ́n awọ́pọ̀ náà sọ ògùn ni. Èyí ti òní ni wọ́n ti ń wí rá ìlà ìyàwó. Èyí ti rá ìlà ìlànà láti ìlànà gbàgbọ́

ولا معطي الذي من بلغه كريم الله طب يا موسى إني اصطفيتك على الناس برسالتي وبكلامي يا موسى إني أصطفيتك على الناس ọmọ wọn tẹ́ ọ̀tún wọn lè máa gbọ́rọ̀ tó wá ní sọ́kẹ̀ nígbà wọn ká lọ gbọ́rọ̀ wọn là fún wọn tó wá rí àárọ̀ wọ́n bá ní ọlọ́run wò mí ayé mi ẹgbẹ́ rí mẹ́tẹ́ ní àjọ ọ̀rọ̀ kàdí ha ilé ìtàdúrà kan ni àdúrà yìí ti fẹ́ máa fi gbéwọ́n náà ní o òun ló ń gbé lọ́kàdí títí uh, alọ́kùnrin alọ́kùnrin láwọn àjọ táwọn àtà. wọ́n sọ wá lọ gbọ́dọ̀ gbọ́dọ̀ ẹ̀ẹ́dọ́ mi ládùúrà ṣèlú àyẹ̀ máa fi sin o ẹ̀kọ́ mi ní àdúrà kan sí màá wí. قال النبي لما قال لم تروا به قل لا إله إلا الله مع فلا إله إلا الله مع فلا إله إلا الله المصلي كل عبادك يقولونها ọlọ́run ẹ̀fẹ́ ilé ìgbìmọ̀ wá special bákàdé ilé general àdúrà ni wọ́n pè é lára lọ́rọ̀ wọ́n pè é láàrin ẹni mọ́ nígbà ìlà ìlà lẹ́nu àlọ́ ọlọ́run wá pàdé náà ní musa lọ́pọ̀ sí ìlànà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ilẹ̀ musa lọ́wọ́ ẹ̀mẹ̀ sàrà wá ti sàrà وعان لهن غيري والعربين السبع في كفة ولا إله إلا الله في كفة مالت بهن لا إله إلا الله ẹ̀rẹ́ ìrọ̀ta ọ̀gbọ̀n kan. Òkùn ìpínlẹ̀ sọ́mà ẹ̀dọ̀ tó lè ìwọ̀n náà bẹ̀. Ní ìbúra wà bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ náà, Àti bàbá pé wọn sórí ẹnu ọ̀kánú ẹnu méjì òṣùwọ̀n. Ìwòsùwọ̀n tó náà ti fún àná tó wọn lọ́dọ̀ ti dẹ́yìn wọn ẹnu ọ̀kánú ni yóò lè jẹ́ kí yóò wálẹ̀ tí kò ní wálẹ̀. Àwọn ọmọ wọn ti lè gbé òṣùwọ̀n wọn ní ẹnu méjì. A gbé ogun ayé ẹ̀rọ sọ́nà tó dáyé. Bàbá pé sí ẹnu ọ̀kánú ẹnu méjì òṣùwọ̀n àtàwádé náà ìlà ìgbàlúwà tẹ́lẹ̀mọ̀ àwájú sórí ẹnu ọ̀gbẹ́jì ọlọ́run ló sọ ìdàgbàdì o ọlọ́run sọ fún wọn fàbí máa láti fi mí ń dá láìlà ìgbàlúwà láìlà ìgbàlúwà ó sì wọ́n dáná ní àjẹsẹ̀lẹ̀ ìgbà wí ìta oníwò كلمة كلمة خفيفة على الإنسان ثقيلة في الميزان Olú ọ̀pẹ̀lẹ̀dá ìdára sí ìjọba àwùjọ ẹ̀. Ẹnu èmi àti ẹ̀ka àwọn bí alòkúlẹ̀ alòkúlẹ̀ ti yẹ ẹyẹ lọ níbi náà ṣe padà tá a lára dé ẹ̀ka àwọn ìwúlò ní pàtàkì jùlọ bá a bá wù ú dáadáa ní pàtàkì jùlọ bá a bá mọ̀ ní sàn wù. Láàrin ìdára ìlọ̀mọ̀. Tó ti bí àbúrò àti ìgbésẹ̀ tó àbúkọ́ níbi yẹn tó àsìkò tó ní wá kú wá tó àdéhùn wá lọ sàbẹ̀wò àdéhùn wá lọ sàbẹ̀wò fún àdéhùn tó wá ń pè é ìjà tó tó kú lákùúgbà sọlá ìlànà ìyàwó wọ́n kò wí láti ṣe ìrìnàjò ìwọ̀n سنة tí wọn rò fi pọ sí gbogbo ní yáàtì ọ ṣẹlẹ̀ bá ti fẹ́ ìwọ orí kan ọlọ́run ló ló ló ẹ̀wọ̀n gbogbo náà làwọn náà máa tẹ́ lára lórí ìwé ọlọ́run wọn kọ. wọ́n bá rẹ̀ jẹ́ àtúnṣàwò fi ẹ̀hárí tàbí ìgbọ́nà sí ilé tàbí ara tí wọ́n bá rẹ̀ yí gẹ́gẹ́ dáadáa. obìnrin bá bá rẹ̀ jẹ́ láyé mẹ́wàá àwọn ilé òun lọ́wọ́ tẹ̀sí àwọn ẹ̀. ọlọ́run tó wòye ọlọ́run wò bí ìgbà ọlọ́run tó wọn lẹ́nu kó tó lọ ìdílé ẹ̀ka ẹ̀ tó ti bẹ̀rẹ̀ àrùn ìgbéró ọjọ́ tó ń gbẹ́gbẹ́ lè pẹ̀lú ní ọba ẹ̀jẹ̀ tó ní ìyàwó àgbẹ̀ ẹ̀kú tó fẹ́ fẹ́ ìpinnu ìwọ̀n ní àìpa aláàrí lára fún òbí ìgbéni tó lọ́wọ́ ní torí ní. ìlànà náà ó ní àjọ rí láàrí láàrí ó mà fẹ́ láàrí láàrí láàrí nìkan ló lo ìgbéró. wọ́n náà ló sọ bẹ́ẹ̀. ní máa àjẹ̀rọ̀ ọ̀kẹ́ àwọn olóòtú nígbà tó kù díẹ̀ náà nílẹ̀ àwọn àwọn jáde sínú ọmọ ẹ̀kọ́ kú ọ̀rẹ́ ààbẹ̀ntù ẹ̀yàwó náà ìrẹ́lá ilẹ̀ ìrẹ́lẹ̀ ààbẹ̀ntù ìgbàlọ́ ìsọ̀rọ̀. Èèyàn wí láàrin láàrin lọ, ó fẹ́ wí báyìí pẹ̀lú ọ̀rọ̀ àláìsà láti

ó ti jẹ́ pé lá ìlà àlùfẹ́rù òjò bí wọ́n fẹ́ ìṣòro máa nítorí tó ń ta mọ agbára lá ìlà ha sí ìgbàgbọ́ ìbéèrè àkọ́kọ́ nínú tọ́pìkì máa àìná ha wọ́n ní kí ni ìtumọ̀ lá ìlà ha sí ìgbàgbọ́ ẹ̀rọ ìgbàgbọ́ ní màá lá ìlà ha sí ìgbàgbọ́ òjú tó lò mélòó. báyìí náà ni lá ìlànà ilá àlọ́ lẹ́yìn ìgbòho ẹgbẹ́ mi lá ìlànà ìlànà. Kálímà tí ó dùn ó wá ní orí ìgbò. Orígun kò sí, orígun ó wà. lórí àlá orígun òsì àti orígun ọwà. Bàbá Mùhàmmadu Ibn Abdul Wahab Abbasda Rahimahullah ọ̀tá àwọn tí ò fẹ́ ṣe lọ́n dáadáa. Inú kí àwọn ìṣòro sára ni. Ọ̀yà ìlànà ما في تجميع ما يعبد من دون الله إلا الله مشرك بالعبادة لله وحده ولا إله مثل كما يليق الصلاة وقوام إنما فرح صلاة أبو àgbègbè ọba wa ló tó pé bí ẹ bá fẹ́ ta kòkòrò rẹ̀ pé ìwé ní ta tó dúró kí wọ́n ní kò sáńkù dáadáa. Àwọn wa ó kú nínú wa tò láàyè láàrá èyí tó ti máa rẹ̀ ní kò sọ́ba láàrẹ kò sọ́ba bí ọlọ́run ti kí wọn ní ọgbà ìtumọ̀ lẹ́nu wa nígbà tí àwọn náà máa ti ní kò sọ́ba bí ọlọ́run ẹ̀kọ́ sọ́ba bí ọlọ́run lóòótọ́ rẹ̀ máa ń gbọ́ ní ìtumọ̀ lára ìlànà ìlànà inú òtúmọ̀ láti ìyára tó ń tún láàyè láàrá ìlànà tó gbajúmọ̀ láwùjọ òkèkà ti pé kò sọ́ba kan àyàfọ́ náà èyí kì í túmọ̀ rẹ̀ ọba wà ọba ìkòwòbí ọba èkó ọba ọ̀fẹ́ ọba ọ̀yọ́ ọba kọ̀kọ́dà àwọn akẹ́kọ̀ọ́ fún wọn nígbà wọn ní ọba ọba gbogbo yóò lọ sí ọba wọn ní ọjà ìjọba ọba ní ọba ọba búrúkú ọba búrúkú ọba tó ṣùgbọ́n ikú túmọ̀ ìlà nínú òkú. اهدنا صالح الجلال ìtún ìpele rẹ̀ ayé máa agbóhùn làwọn olóyìnbó ń pèlè dáyé. Pẹ̀lú mi, ẹni tá à ń gbọ́ ìmọ̀ ẹni tá à ń sìn, wọ́n ń pèlè máa agbóhùn, wọ́n ń pèlè ìlà. Pẹ̀lú mi, gbogbo nǹkan ìyá bá pé kí ilé ní ìlẹ́yìn ọ̀dọ́ ìlà àmì. Àwọn akọ́wá tún nítorí pé òṣèlú ìgbọ́sẹ̀ fún àfọlọ́ àtúnṣe.

wọ́n ní àṣà èèyàn máa gbogbo àṣà èdè kọ̀ọ̀kan tí èèyàn máa fẹ́ sí tí wọ́n sọ. wọ́n lọ láàrin náírà ní ọlágbára wọ́n ní lá gbogbo lánà pé tó bá ti jẹ́ tó ń tutọ́ ẹ̀yà tó ní ìsinmi agbọ́dọ̀ rí kábàrù rẹ̀ kábàrù rẹ̀ wá sí ń lọ. ọ̀rọ̀ ń bí ilé àgbẹ̀ ó ní ó ní òmíṣà náà òmíṣà ti ń dẹnu láàrin láàrin láàrin láàrin pàtó èyí làwà sórí ìjọsìn fún kan tó lórí ìjọsìn fún kan lóòótọ́ àfi àlá. bá a ti gbé kí ni ọlọ́run náà padà bá wa kí ìwé ẹ̀kọ́ á. èèyàn nígbà tó ti ayé àtẹnu kò á lẹ́nu ọwọ́ sàbò. ọ̀pọ̀ àwọn sísá lọ́sì àwọn àwọn ayé àti ìpínlẹ̀ ẹgbọ́n yóò mú ìtumọ̀ tó ń dá àdìgbì gbọ́ yàrá. ọlọ́run nínú àwọn sọ́ọ̀rọ̀ ìhàkùnkùn náà lè tàbí ẹ̀ ń nà wàhálà هو الحق وأن ما يدعون من دونه المعصية lọ́dún tó ẹ̀yìn bá nà sí àlùbárà lọ́kùn kan ń bí àgbà tó kọjá ní. Òṣèlú òṣèlú ẹ̀kọ́ sẹ́kìlá pàṣẹ ń bí àlá tó lọ ń bọ́lọ̀ ń bí àlá. Wọ́n yà tó àlá rẹ̀ yà pẹ̀lú àbójú àwọ̀ rẹ̀. Nínú àwọn orúkọ ọlọ́run tó sọ̀rọ̀ yóò yà sí èèyàn tí ó yà wá. Ó yà wọ́n máa rí wọn pé ó bá jọ nìkan náà yà lọ́kùn àwọn ọmọ náà òde. Àwọn àbá mi sọ̀rọ̀ ìrọ̀ bẹ́ẹ̀ kẹ́kẹ́ bá rẹ ohun tó lórí ọlọ́run náà tó ní àlá òní ló pa ọ́ orúkọ ọlọ́run òun gbàgbà ni wọ́n ti ní a lè pè ní orúkọ ọlọ́run gbàgbà sẹ́ẹ̀dá kàtà ọ̀rọ̀ lókè ìtọ́nà jẹ́ àwọ̀ àmì tó pẹ́lẹ́kọ̀ yóò kú ìròyìn ní jẹ́mọ́lá. Ọ̀rọ̀ mẹ́rin tàbí ẹ̀nà wàrà lọ́rọ̀ ìṣàkó. Kí a lè rà pé àlọ́ òun nìkan lọ́pàá òkútó. فلا يدعون من دونه الباطل ìtòsí ẹ̀ bá ń sùn ní ọ̀rọ̀ irọ́ lásán lórí irọ́ ni. Níṣe ìgbẹ̀dá tó lẹ́tọ̀ọ́ sí jẹ́sì náà. Sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ bí ajá Yorùbá bá Yorùbá Yorùbá láró rẹ̀. Pé máa nà lá ìlànà ìlànà ìtumọ̀ lá ìlànà ìlànà òní pé kò sórùn jọ́sìn fún kan lóògùn lórí àwọn ẹ̀rí fún ọ̀tàkù ohun olórí ẹ̀ ẹ̀sìn ìtàkù tó ń lórí olórí ìgbọ́sùn bí wọ́n ń pè ní ìgbọ́sùn ìmọ̀ dúpẹ́ bíbẹ fún ojú òògùn ọ̀bẹ ìmọ̀ dúpẹ́ bíbẹ fún ojú òògùn ọ̀bẹ ọlọ́run ló mú wa bẹ òun ló dá wa ń sẹ̀nu kóòtù tá a wà kọ́lé ọ̀la náà ní níbi ọlọ́run agbára ọlọ́run là á fi ń dàgbà lókè. ẹni kó ìwé máa fi ń mú wa òsì ti ló kan gbogbo ọkọ olóyún láyé ọlọ́run ló gbóló síkù ìyá rẹ̀. lẹ́yìn fún wọn ló máa ti wá ju ọkọ olóyún ẹgbẹ́ ìdúrà lórí bá wọn ká máa bọ̀ wá àyíká títí tó bá lọ́dọ̀ ta. ọlọ́run nìkan ni ó ń sàlọ̀ bá fún gbogbo ìgbà àti ìjọba ní bùkátà. òtún máa ní àìláàrin ìlọ̀ olùkírí òṣòro ìjọsìn fún kan lódodo àti àlá èyí kò sọ́ba kan àbọ̀lọ̀ èyí kò sọ́ba kan lódodo àbọ̀lọ̀ lóòótọ́ kò sọ́ba kan lódodo àbọ̀lọ̀ wọ́n ò fi ẹ̀kọ́ tó ti wà láàrin rárá ìlànà ìtumọ̀ láàrin rárá ìlànà ẹ̀dá orí àtàkùn òṣòro ìjọsìn fún kan lódodo nítorí wọ́n á di lódodo àní tí ní ti pé kò sórí ìjọsìn kọkà àbọ̀lọ̀ ọ̀yẹ́ ń sìn ìtàn lórí ọlọ́run. àní ìyá ìgbà fún ọlẹ́gbàá àní ìyá ìgbà fún ọlẹ́gbàá àní ìyá ń sìn ìtàn lórí ọlọ́run. Ẹni tí ń sin náà ń sin ẹni tí ń sin náà ń náà, ẹni tí ń sin orí sin orí, ẹni tí màláìka sin àláìka, ẹni tí àwọn ẹgbẹ́ ọlọ́run sin àríyọ́ lọ, ẹni ń sin àwọn ẹni ọlọ́run sin àríyọ́ lọ, ẹni ń sin ìfẹ́ ẹ̀rọ rẹ̀ náà bẹ̀. Nǹkan ìyẹn ń gbọ́ sí fún bẹ́ẹ̀ láyà. صلى الله عليه وسلم متى في جماعة إلى حديث فجعل الآلهة إلها واحدا إيه ما في معنى وي أنا أنا كيلوي أنا ممكن تعمل في أعمال سنة أنا واسف يومكم láti dáadáa làwọn èèyàn tí wọ́n sì kà ní ìbẹ̀rẹ̀ ọ̀lọ́. Wọ́n sì máa dára ìdáhà ìgbàgbà rẹ̀ kò sólù lọ́sẹ̀ fọ́ka lóòótọ́. ní máka jẹ́ kíkà láti fún wa pé oògùn wọ máka tó lọ wá lé àwọn máka tó tó lágbára àwọn ará máka tó ní. Ìdí wọn kó jáde láwọn òòṣà táwọn àtúndé kọ̀ọ̀kan ń sìn ní máka wọn kò lé ní ọgọ́rùn-ún mẹ́ta àti ọgọ́ta. Ní àwọn oníṣẹ́ àwọn òòṣà tó dáàbò ní ibi ń sìn tó pé lè gbọ́ yìí. Wọ́n dà àwọn tí wọ́n ń gbọ́sẹ̀ bọ̀ láwọn èyí ti olùgbọ́sẹ̀ fún òdòdó ẹ̀yìn ìgbìmọ̀ náà ìlànà wa. Àwọn àṣìṣe ìṣe ṣòro tó hà. Lọ́kọ̀ọ́kọ́ àti ní ọjọ́ àti bí nínú ìgbé ẹgbẹ́ ẹ̀rọ ló ń dùn. Ẹgbẹ́ ẹ̀rọ wí nínú àwọn gbólóhùn àlùkáàrùn. Ilé yìí máa ń pẹ́ ní sí bí a sọ̀rọ̀ ó sì díẹ̀. Ẹ̀rọ ń bẹ́rẹ̀ àgbọ̀ láti فلا وسوس به وسلطان كلمة لا إله إلا الله لا إله إلا الله رجل به يوم قلنا تعالى Orí aláìsèkà, àwọn tí akẹ́kẹ̀ẹ́ ṣe ń gbà ní ọlọ́run jáde bí. Ó láwọn kan ṣẹ̀ká àwọn ọ̀dọ́ wa máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìpìlẹ̀ ń tán kọ́ ni ò dá. Àwọn ọ̀nà tí wọ́n máa ń gbà pé ló ta ko sóyà díẹ̀. Àwọn adarẹ́kọ̀ọ́ rẹ̀ kó dáa ọ̀rẹ́ kan wá wá mú wa pé káwọn èèyàn lò bíi pé kò sí wá. Láìka ìdáhùn, yóò mọ̀ sí bí ẹ̀rá kò láti fi sọ sínú òru. Tọ́lá ti rá ìlànà ìlànà máa nìkan lọ́wọ́ wí lọ́wọ́ wí. Wọ́n máa kọ́ ara wọn ìgbélẹ̀jẹ̀. Ìmọ̀ akọ́lẹ̀ bàbá àpọ̀ ẹ̀dá gbọ́dọ̀ táwọn ọ̀gá sẹ́yà sẹ́yà náà ni máa wí. Bọ̀nà ní ní ń bà ní táwọn lẹ́yìn ọlọ́run táwa tó ń bàbò ní táwa táwa tó bí ní ìyá ìlọ lọ. Ìgbà tó lè bọ̀ ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ti lè àdúrà. Ìgbà tó lè bọ̀ ọ̀gá ìyá ìlọ lọ. Àwọn àwọn ọ̀gá tó lè wẹ̀ ọ̀gá tó lè wà wọ̀nyẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọn ń sọ àwọn ẹlẹ́yìn láti fi ṣíṣe ádámù sí ọ̀nà ìṣẹ́ ó yá lẹ́yìn àní ó ní ní ọ̀pọ̀ látàárọ̀ lábẹ́ ẹ̀kọ́ ọlọ́run ẹgbẹ́ mú kò ní ní mo ní ìgbà lábẹ́ ẹ̀kọ́ ẹgbẹ́ ọ̀lẹ̀ gbọ́n ní wọ́n pàṣẹ kó lẹ́kọ̀ọ́ lọ́mọ ti ṣe lọ́lẹ́ ọ̀lẹ̀ kan kò wá nílẹ̀ láti fi tó tó ìdí kò wá nílẹ̀ ọmọ wa ọlọ́run àti láti bẹ̀rẹ̀ sí máa dínkù fún fẹ́ máa sọ àwọn náà lọ́lọ́ ń fi àwọn ọ̀rọ̀ tó tó bọ́ọ̀sì ẹ̀wọ́ ní etí wa èmi lè má máa gbọ́ mi sọ́kò bí i ọkọ̀ tí orin tí mo rẹ́ àdúgbò ti máa tán òun kọ́ ló máa ń pè é lẹ́yẹ wọ́n pè é nínú mọ́tò wọ́n pè é lẹ́kọ̀ọ́ àdúgbò rẹ̀ ó ti wá sí tó ní gbọ́ wọn ó ti máa gbó rè é bọ́ọ̀sì àwọn ọ̀rọ̀ dáadáa náà lè fi àwọn èèyàn tó ń tọ̀ báwo ní kò ní onígbàgbọ́ àti máa pè orin mú ní ẹ̀gbẹ́ lẹ́yẹ wọ́n náà máa wannan a haka yanki babba wannan wani jere da babba ne wannan ya ta yafa ina da wani da gege wannan wani ba ìṣẹ̀lẹ̀ ọ̀ lè ṣiṣẹ́ tuntun wá pọ̀sì wọnú etí tèmi èyí ó ti ṣe dáadáa tèmi ní pọ̀sì wọnú etí tèmi. Ìgbà àti àkúrò ìmọ̀jẹ́ kọ́sì àsọ̀rọ̀ ọdún tèmi láyé láàárín ọlọ́run kúrò tó gbèsè ayé wa. Bẹ́ẹ̀ màtí àtẹ́kọ̀ọ́ Mùhàmmad tó lọ wà wà ẹ̀yọ̀ àtàlẹ́ ومن قال لا إله إلا الله مخلصا من قلبه دخل الجنة ومن لا إله إلا الله اتقي فقط فقط تقص من تغوي نور الجنة إذا على محمد أنه من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة إذا تنطق وتقول لا إله إلا الله àbí tí ọmọ alẹ́ nù àbí tí ẹrú orí nù tí jẹ́nu ṣe ìsìláàmù pé ẹgbẹ́ yìí ó máa gbìyànjú sẹ́ni tí bá tún tọ́ka fún ẹ̀kọ́ yìí náà kò sí lọ́la ọ̀yẹ́ ó wà láàpù ẹni tó fẹ́ kúrò ní ọlọ́sìn ló kúrò ló kúrò là ọ̀la mi má jẹ́ mọ́lẹ́ ó wà láàpù. Ní ìbátan bẹ̀rẹ̀ ẹgbẹ̀rẹ̀ ẹgbẹ̀rẹ̀ tí a ṣe ìgbé ó dàbí pé إلا إنسانا أمر مرض إنا ولا تفقوا أبوكم ولا تفقوا Yọ́n lọ sẹ́yìn lọ́yẹ̀, àwọn ọ̀rọ̀ sẹ́yìn lọ sí ilé ọlọ́run àsìkò yọ ọ̀rọ̀ ọ̀tọ̀ lọ́nu. Bàbá mi ní kí ẹ máa ń bẹ lẹ́pẹ̀ẹ́ ní kí ó ti ṣe tà fún. Ẹ máa gbé lá ìlà àbí ìyàwó àṣẹ láti láti lá ìlà ìlà. Bàbá wí lá ìlà ìlà ẹ máa wá sọ̀rọ̀ títí mo sì rí ọ̀rọ̀ mi.

Ìgbàlódé ọ̀gbẹ̀ pẹ̀lú ẹni tí ń tọ́ka kú. Ní àbàlẹ̀ ọ̀gbẹ̀ àṣàrò rẹ̀ àwọn kóró rí láàmú. Olùbí ìlú ló lọ sí ẹni tí ń tọ́ka kú kàní. Tí ń tọ́ka kú ọwọ́ bọ́ọ̀lù wà máa Matthew 6, verse 25. Islam ni orí kíkọ́ ìṣòro rẹ̀. Àlejò máa ń gbọ́ pé ààrà rí ọmọ bí ìmọ̀ sí ìdọ́lọ́wọ́ fún lórí ẹni ní ìwà lọ́sí. Ẹ̀gbọ́n kan, Islam ọ̀gá máa ti yẹ ẹni tí àìsàn ń gbé tó àtẹ́rẹ́ yìí. Àìlè máa sọ fún òtún nàkà wá jẹ́ pé àwọn arájọ́ pé yóò máa lọ bí àtàwọn arájọ́ ọdún àdìgbà ti jẹ́ ẹ̀mí náà. Ìyàwó ni wá, wọ́n ti wá lọ sí ìwọ̀n àwọn olóyè wọn sì ní olóyè ló sọ̀rọ̀ nínú wa wà sọ pé Ìmọ̀ràn náà wá yọ̀ǹda ìgbàdí ìgbẹ́rẹ́ bí ibi ìgbẹ́rẹ́ sí bí èso ti ní mọ́tò ní gbẹ́ni tí kò lè gbẹ́mọ̀ ní ìgbẹ́mọ̀ ẹ́. Wọ́n ń sọ fún ọmọ rẹ̀ tán tí bóyá ò sí ìjọba náà. Wọ́n ń sọ fún ọmọ rẹ̀ pé àìsí àbẹ̀rẹ̀ kan sí. Ìdí àbúrò tó sì lè mú ọ̀sán sọ. Ọkùnrin wa ń kọ́ ilé ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà. Àwọn àmì ìrànlọ́ sọ́wọ́n ló ti dá òwúgbẹ́ ìgbógbé náà ìlà ẹ̀rọ. Kí máa ní wọ́n kó oríṣiríṣi ìlera ní máa ń dọ́gbọ́n náà. Gbogbo bí ìlera máa ń lò kó àwọn kan fẹ́ iṣẹ́ ìgbàlẹ̀ àbàkùn ẹ̀dídé tó lòun ní báwo àrùn ìṣògbà ọkọ̀ wá sí máa gbé tọ́wá lórí. Àwọn ọlọ́run ti bá ara máa ń nà òun lára ìlà ìlú dókítà. A lè pèsè àtọ̀tọ̀. Òbí Ìlúwí láìláìláwà àfẹ́yìn tó bá fẹ́ kú ní kèrè láì tí ó ti kúná lọ́pọ̀lọpọ̀ àwùjọ wa. Zíkìrì láìláìláwà a máa ń ṣe láì tí òkú ti kúná. Alábàáyá ló ń gbọ́ láìláìláwà tó láìláìláwà láìláìláwà láì òkú ti kúná. Táyà fẹ́ ṣe tẹ̀lé sí ìrògbà náà ni. Ẹ̀dí táyà ń fi ọ̀nà àpàlà àmì. Wọ́n kì í ń gbé nígbà tó fẹ́ kú láàpẹ́ náà ti pé ìdí òun bẹ́ẹ̀ náà ó ya ìlànà ìlànà. ṣòro tó àwọn kọ̀ǹdíṣọ̀n ti yá ìlànà ìlànà. àwọn àbọ̀ àmì ní méje. ọba lọ wí ya ìlànà òun fẹ́ wá ilé. bẹ́ẹ̀ máa wí ya ìlànà ìlànà táwọn nǹkan tó ṣe ìdí òun bá pé sí wa lára ó lè máa wúlò ó kí ẹ̀ dé wúlò ń bẹ inú rẹ̀ tó ti ń bẹ lára wa bẹ̀rẹ̀ bí bọ̀. ń bẹ inú rẹ̀ àmọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó yẹ ká o káyà àgbọ̀ ní àwọn ọ̀pàdé wà sílẹ̀. wọ́n bá tètè pé ká wá bá wa sọ̀rọ̀ nípa àlèwà alákòjú àá sílẹ̀ ní àwa tí ń tún lọ́gbọ́n nípa ìgbésẹ̀ ìgbésẹ̀ nǹkan tó ju wa bẹ́ẹ̀ ni wọ́n lọ́jọ́ ẹ̀yìn náà lè ṣèkàwọ́ kí alọ́jọ́ gbàgbọ́n ìgbà bá ní àwọn náà lọ́wọ́ ìgbà ọdún Nǹkan ní àlọ́kùn ẹ̀gbẹ́ ká wá fún ọmọ. Bí àbá kan bá lọ máa yẹ̀ sí àbá pé wíyá ìrẹ́bà yìí. Wọ́n á máa lọ sí wọ́n ojúmọ́ ìwájú ojúmọ́ mi. Wọ́n á máa tóbi ojúmọ́ ìlú wa. Bàbá ẹgbẹ́ tó pé lórí ọtí kan nínú ìjọ sí náà ni. Kò bẹ́ẹ̀ làwọn ọmọ tẹ̀ ẹ̀rọ wá tẹ̀ ẹ̀rọ lọ lè tó. Ayọ̀wà tó kọ ọmọ ọmọ yìí. Wọ́n bá ní ká wá kọ́ wọn pé òní wọ́n ti gbàlùwà náà. Èyí ò olùwádàá wa máa lọ sí ọkọ yóò lè fi fi àníyàn lọ wà síbo la kù sí kájọ tó yára kó rẹ àwọn àfáàní ní méje ní méje àwọn àfáàní sì ní méje ẹjọ́ àwọn àfáàní ní méje méje ní méje lẹ́yìn bá ti fẹ́ jẹ́ kí rẹ ìyá ìyá ìyá ìyá ìyá máa ó lóun ti jẹ́ ọmọ ìgbà àìgbọ́n orí dáadáa láàárín ìlú mẹ́ta ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́tò ṣàhádà gbólóhùn ìtẹ́lẹ̀ pẹ̀lẹ́ lọ́tò ilẹ̀ ṣẹlá òyìn gbólóhùn ìtẹ́lẹ̀ wọn fi gbé ẹwọ́ ọlọ́run lókòókò tí wọ́n bá ọ̀gá fọ́lọ́run pẹ̀lẹ́ lọ́tò pọ̀ ṣe èyí lẹ́yìn mà ní ń jẹ́ wípé níyà bá fẹ́ kí ìmọ́nà ọlọ́pàá ìmọ́nà láti ó pé lára ìwọ̀n lè yóò lọ. Àwọn àfáà ní ilé ìgbèrè wọn lè lọ, ẹgbẹ́ bí ìgbèrè wọn ní vanidade, muçulmana. Sabe qual uma coisa? O homem chegou bem, trabalha com falhou a verdade. وفي العلم واليقين واليقين والاختيار بقدر ما أقول الصدق والإخلاص والمحبة وفقك الله لما أحب الوعد شروط سبعة وقوى وبحث لا إله إلا الله májẹ̀mú méje ìtàlà àwọn àbá okùn méje láti ṣó. Wọ́n ti lọ́sọ́ òṣèlú àárí àpọn wà mọ́tẹ́. Àwọn ẹjọ́ ọdún ló gbogbo kìí ṣe àwọn oníṣọ́, kìí ṣe àmì ìṣọ́. Ìgbẹ̀yìn ọkùnrin mẹ́jẹ̀ mọ́ rẹ̀ ní ń lọ ẹnu súnmọ̀ tó májẹ̀mú ọ̀rọ̀ yìí. Ìyá àmì tó ń lọ ń bẹ́ ìmọ̀ ìkẹtọ́, pẹ̀lú ìnáwó lẹ́nu ẹ̀ ń tọ̀jọ̀ ẹ̀kọ́ ìmọ̀ àti ìmọ̀ tó kéde ìgbà ayétò ẹ̀ tẹ́jú ìlú ha. Kọ́ ìlú ha, ọjọ́ mi ti bá ń lẹ́ ìdá àmì ìtàgbọ́ ìyá àti ìpinnu lónìí, ọlọ́run ní nígbà ìlànà nígbà náà ìyáwóyẹ ìgbàgbọ́ kò lè ìgbàǹfààní fún wa kò lè ìgbàǹfààní fún wa tá a sọ èyí tí pé kábàlì ìtọ́fẹ́sọ̀n. ìlànà ìlànà ìlànà kò lè ìgbàǹfààní fún wa bèbí lọ́kùtókè tó máa kàn owó lásán. àwọn ọmọ náà lè dínà wí. Ọ̀gbìn ẹ̀yìn aṣáájú ẹ̀kú lò áá náà ìyá àgbè ìlànà ìwádìí ìyá òun nìyí.

يخاطرون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون ما ترون Sọ́kẹ́ àwọn ilé àìlára ilé aláwọ̀ òtúmọ̀ ẹgbẹ́ àti nígbà ẹgbẹ́ ọ̀gá. Yóò tọ́lá wọn bàbá ti gbogbo náà wá sí láwọn tó ń yá ìlára ìgbà ìlàjì sáré á máa kí ń bẹ̀rẹ̀ lókè àti mọ̀láìkì pé ojú láì láì ló ń mọ́sálásí mọ́sálásí ń pọ́wọ́ ìlú ọdún òjò lókè tí ló kàn sí òjò lọ náà kò dúró láàárọ̀. kí àwọn ẹni tó ń gbọ́ rí láì láì lọ lọ́kọ̀ wọn àárọ̀ ti tó lọ fún ọlọ́run ọmọ yìí sọ̀rọ̀ tí ó lọ ń kàkà. sáńdàbù ọlọ́run kó kí ẹ̀. bí ẹ̀rọ ti fẹ́ dáàbò omi ìgbà bẹ́ẹ̀ kan lọ sí ìjọsìn láì ní bá tẹ̀. ìyàwó àgbẹ̀yẹ tó kọ́ wọlé wọn. bí ọmọ ẹgbẹ́ àti ẹ̀jọ̀ lọ ní búrọ́dì ní ibi tó ń lo kájí àwọn ọmọ ọmọ ọmọ ilé yìí ṣùgbọ́n àwọn àǹfààní tí wọ́n dé rẹ̀ mọ́ àwọn òbí àwọn ọ̀rọ̀ àmìṣà àbìlẹ́ṣà ìjẹ́ náà rí òwò nígbà ìgbàlá Ọlọ́run bá ó wọ́n wá náà àwọn ìyàwó àdáfi èrò ń jẹ́ àwọn ìyàwó bí òwò àjẹ́ náà wọ̀. Bàbá àdáfi bí òwò àjẹ́ náà wọ̀. Títọ́ tó tàbí ọgbà ìyá máa àwọn ìlú ní kọ́ọ̀tù. Àbúkọ́ ní ìdíjẹ́ mọ̀ ìyá àmọ̀ tó ìlú rẹ̀ àbúgbárí iṣẹ́ tó gbogbo mùsùlùmù wọ́n ti kí mùsùlùmí ṣe lórí mú sáàrọ̀ lọ́nà àwọn òkú lọ́mú náà ní ìtọ́sí ìtọ́mílá ìyára lọ́wọ́sọ́ òṣàbẹ̀rẹ̀. ọlọ́run àbẹ́yìn kan bá tún ní ìmọ̀ tó ń tó tó wá lẹ́gbẹ̀rẹ̀ lágbẹ̀gbẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀sìn máa ń gbé láti rẹ̀ ní lórí àwọn ìyàwó òṣìṣẹ́ ọ̀sẹ̀ ti rí Hatta yaşı ìdájí ilẹ̀ yàrá àti tó bá mú sáwọn mẹ́jẹ̀ láti gbọ́dọ̀ kí ìjọba náà mú sí manga láti kó èké sáré ìrònú ewu bákìtì. Ó mú ní ìbáṣe papọ̀ má ìyá ìyá náà rọ̀. Tí wọ́n àwọn mẹ́jẹ̀ náà àbá àmì ọlọ́wọ́ ní wọn wá lórí rẹ̀ sí ìmọ̀ àti ọ̀gbọ́n òyìnbó. Ṣọlẹ́ ń tẹ̀lé ọdún bá lórí náà ẹ̀sìn àlẹ́rìnmù ìmà àwọn ọlọ́rin àlẹ́rìnmù àmàdájú ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀ta wọn lọ́kọ̀ wúwúlù ìyákọ̀dọ̀ ní àtúntà ìdílé pọ̀jù kẹrẹ́rẹ́ fún kí èrè ìlú ìgbà kí òun àti ìlú ìlú òdodo pẹ̀lú pẹ̀lú alùpùpù ìyàpọ̀ lápẹ̀lú ọjọ́ òwe wáyé máa ha gbà èmi ìfẹ́ sí etí ọ̀rí. Àwọn àwọn ìwé ọkọ̀ kan. Ìpele bí ẹ̀rọ ń tà ní òkìtì báwa ni a ti gbà ọ̀hún afẹ́kọ̀ọ́ wúlò fún wa láyé ọ̀dẹ́ àná ìṣá. Àkọ́kọ́ ọlọ́dọ̀ ọ̀la ìlà àfíìsà wá àgbẹ̀ ẹ̀rí náà tá a mà tún máa rẹ̀. ọlọ́run gba nígbà lọ́nà pàṣẹ lọ́wọ́ ìgbà àgbégbàdà lọ́wọ́ bàdá máa ń nà ó gba ìmọ̀ ara ńláńlá ọlọ́run náà ti èyí tó ara wáyà báyìí bá a lọ pápá máa gẹ́gẹ́ bí Nítorí nínú àwọn àkọ́kọ́ mẹ́sẹ̀jì táà náà gbé lọ mọ́ta bí ṣe ń ṣe wà nígbà táà náà lọ́wọ́ bẹ̀rẹ̀ dáhà àdéhùn wa sínú ọjà. Adékan ṣe pé fún wọn tẹ̀lé ti pàdé àgbẹ̀rẹ̀. Ìjọba lọ́kọ̀ọ́ máa kékeré ní òṣèlú wọn ti bá fún ọ nínú iṣẹ́ ìlẹ̀sùn ní ọkọlá sí. ó ní ká fún ọ lọ́rùn yọ̀ǹda pé kí n lọ bá dókítà fún mi lónìí ọlọ́run àmọ́ tó ti wà. ó ní àdábì ní fún ẹyọ àná tàbí ìlà àgbàlá ẹ sọ̀rọ̀ lẹ́yìn lọ sí ìṣubú ní aláàmọ́ yà tó kù tó. lẹ́yìn àìlera tó kù lọ́wọ́ ẹ̀sùn bí orí ìpàdé àárín ọ̀nà ìrọ̀lọ́gbà ọ̀pọ̀lọpọ̀ náà kúta ọ̀nà ọ̀nà lòkù orí ń pa àwọn àrùn tó bàbá mi nílò èèyàn ráhùn ọ̀nà tí ó rọrùn ojú oúnjẹ tó bàbá mi ní ìgbìmọ̀ ẹ̀rẹ́ ìdánwò orí máyà ọ̀rọ̀ sẹ́rẹ́ ọ̀rọ̀ lọ́kàn oògùn náà ní ìbáyàwó tó àti ẹ̀ka ń fẹ́yàwó ní màwó náà ọ̀rọ̀ tó máa ní tó bá wọ́n ní oògùn gbọ́dọ̀ ń gbẹ̀ lábúwa ṣùgbọ́n oògùn òtí tó yá wá fún ọ méje nípasẹ̀ àwọn ìṣọ́nù náà pàtàkì ìwúrí ọdún ojú. àbẹ́rẹ́ ìgbà tó wọnú àkọ́kọ́ ẹ̀gbọ́n ọ̀rọ̀ ìgbà ọjà òkú wọ́n náà wà pa ọ̀rọ̀ ìgbọ́rọ̀ fi káàkiri ọmọ wa kọ́ ló ń fi dáadáa. ìwọ́n náà lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nígbà pàtàkì jùlọ àwọn especially àwọn ìyá rẹ̀ wọ́n sì ti wọn àìmọye ẹgbẹ́ ẹgbẹ́ tó wà ẹgbẹ́ fún àwọn ìyá lọ àpò rẹ̀ lákọ̀ọ́kọ́ sáwà lọ sí láti ṣe òun àmà tí ọ̀nà àdé nǹkan ò ti jẹ́ mi. Ó gbà wọlé kò bá lè ra ara wa mu. Ó ń tako ìlera ìsìn Ọ̀pọ̀lọpọ̀ ẹni tó lọ́wọ́ ní àìlá àìlá ìlà àyè ni wọ́n ti kọ́ ọ pé àbá ayọ̀ ti ọrù lọ ló ń dojú ọrù ló ń kọ́ ọ ló ń pa ọ̀. Àwọn tó lọ ń dènà náà ní kú wọn ló ń dènà ní kú. Ìlà àpò kẹta òṣìṣẹ́ alágbọ̀n ìgbà ìlàgbọ̀ tó tí ń jẹ́ ọ̀dùn tí ń gbọ́dọ̀ wá kí tó ń gbọ́dọ̀ wá kan tó kéré sí ìfẹ́ ẹ̀ṣẹ̀ àti ọmọ tó ọmọ sí ní dọ́là ọlọ́run sọ̀rọ̀ wípé ọmọ tàbí ń bẹ olùrọ̀wà lọ kára àdúrà làá fi lọ ń tẹ̀ wọ̀ ta. Èyí kan ogun ayé àwọn ọmọ nígbà tẹ̀lé kan ẹ̀yọ́ ọmọ ayé olùgbọ́n ṣùgbọ́n nígbà wọn kan láti pè é yán lórí tó ń bẹ́ ní bíbẹ lórí ayé níbi tàbí mẹ́rin àlùfẹ́ mi mọ̀ káwọn àtùmọ̀ tó ọlọ́pàá tó lọ sọ́jà sí wàhálà fẹ̀yìntì wa kọ́lọ̀ máa ń fà dáwò fún wa. Àáta ti gbọ́dọ̀ mọ̀ tàbí ọ̀sẹ̀ láti rẹ̀. Láti lọ́wọ́ àmì. Èmi mi jẹ́ kọ́lọ̀ ọlọ́tọ̀ nígbà ẹgbẹ́ lè fi ọ̀rọ̀ ní pàtẹ́wọ́ kù. Bàbá wa ń pàtẹ́wọ́ kù àwọn ẹgbẹ́ ọgbẹ́ lọ sí. Ẹlòmíì ọmọ báwọn náà ó náà látọ̀wọ́. Èyí ti kọ́ mùsùlùmí ẹni tí ó bá ti wáyé ó ti wá sílé àtẹ orílẹ̀ àtẹ òrọ̀ ọ̀rọ̀ ayé èmi ní tèmi ó lè rájọ sí i kí máa lè rájọ tèmi ẹ bá wàá sọ pé àbá ìwà lọ́yẹ̀kọ́ àwọn àkùnrin àti àwọn onígbòrò ẹ̀mí náà lè ẹ̀jẹ̀ àrọ̀ gbọ́dọ̀. Ìgbà àdébà Muhammad sọ̀rọ̀ ọ̀ṣọ́lá oríṣi máa dẹ́wọ̀ tí wọ́n ń tẹ̀lé ayé àdáwò pọ̀ nílẹ̀ láti rí bẹ́ẹ̀ o àláti tí wọ́n lọ́ọ́ fi ìtura wọn lọ́sọ̀rọ̀ wọ́n ní kì í nígbà ní láàárín oṣù oṣù wọ́n máa ìgbàgbọ́ ọ̀pọ̀ ní láàárín oṣù mẹ́ta àwọn lè máa ń àárò ní ọjọ́ ọ̀hún ní pẹ̀lẹ́ ọ̀kẹ́ láti ibi fún ìṣẹ̀lẹ̀ ọ̀rẹ́ bá bá tún ní ó bu àwọn ọlọ́wọ̀ fún mi. Táwọn torí pé òkè ìyọ̀kan ọmọ ní púpọ̀ owó ló máa fi ẹ̀ fúrẹ́ lára láàrin oṣù mẹ́ta lóṣù àwọn méjì tó dúró láwọn bà ní ìdíyà àdẹ́wò láti ẹgbẹ́ ọ̀gá mẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ lọ́bì mẹ́ẹ̀ẹ́dá sì kú lójú ẹ̀ lọ́nà wá sí àwọn àbí mẹ́ẹ̀ẹ́dẹ́ mẹ́ẹ̀ẹ́dá sì kú lójú ẹ̀ náà ni. Ẹ̀rọ ìfẹ́fọ́ ìyàwó ìyàwó ìyàwó tí mo rárá ìṣọ́ náà pọ̀. Àwọn ìyàwó kú lábẹ́ àbẹ̀bẹ̀ náà. Ìyàwó méjì ló kú lábẹ́ àbẹ̀bẹ̀. Àbẹ̀bẹ̀ ọlọ́run ti rí. Àwọn ọ̀tá yìí wá kó ọlọ́sùn ló àwọn ọ̀tá láti máa gbogbo ọ̀rọ̀ ọ̀gá. Ọ̀tá ní àárín kú òní ìwà láti ọmọ mọ́kà àdáni ọmọ ọkọ̀ mọ́kà àdáni ọlọ́run àdáni àti tó ọmọ ọkọ̀ ìlú yìí lọ mọ́kì àdáni àdúgbò ẹgbà tí wọ́n gbé e ní ìyá ẹgbẹ́ nígbà ìmọ̀lùkà ní àbáwí àbáwí lọ ìyá àdáni náà kú nígbà tí àwọn ìgbà yìí lè tí wọ́n ti ẹ̀ lé mu wàhálà àti ìṣọ́ tó ọlọ́run ti gbọ́ ti báyìí kọ́ lọ́ọ̀lẹ́ yóò ṣe Ilé ìwọ́ wa torí òfin tó ọdún lọ kò tí ó rò pé ní ìkan àtàkà sọ ọ́ di ìpínlẹ̀ àlọ́nà o. Ṣé wà lọ́wọ́ ti gbà ní ọwọ́ nìkan náà pé wọ́n kí wọ́n fi kan mú tọ́ lánàá ni ọ̀rọ̀ ní tó lónìí. Àdánwò ọ̀nà kìí ṣe kó kà wá lọ́jẹ́ kó lè wà ìgbọ́n wọn kàn. Ìgbà àwọn àyè kí ẹgbẹ́ ẹgbẹ́ ìdí káì káwà sákìlì nípa ìtàn sọ. Ṣé Yorùbá ti wà sákìlì nípa ìlẹ́gbàgbọ́ ọlọ́run tí máa ń ní òye òwúlò fún? conditioning to be certain on the love and life of Allah. so can Tọ́lọ́run ọba nìkan la gbọ́dọ̀ kó ló àwọn ọ̀sùn sáàsì nìkan. Táwọn bá wọn lọ sí ẹ̀jẹ̀ tó bá sì lọ Oh, omi ìwà èyí èso ìdí. Ọ̀rọ̀ tí kà sí máa wọ sílé kan kan tẹ̀jẹ́ ní òòrùn tó bá wọn lọ rẹ̀ jẹ. Lọ́wọ́ ọdún bàbá yẹn wọ́n bá lọ wo àwọn tẹ̀jẹ́ ní ìjẹ́lẹ̀. Tọ́lá lọ́wọ́ ọmọ ọmọ mi lọ́kàn rẹ̀. Ẹgbẹ́ rẹ̀ ti Tọ́wọ́ ni wọ́n máa lè rí ẹlòmíì tí ó máa tún lè wọ́n máa lè ìta ìdájọ́ ọmọ. Nígbà pẹ̀lú ìbọn, àgbá ìwọ́ máa fi ọlọ́run tuntun tó bá ti sọ fún mi tó máa lè jẹ́wọ́ bá ìgbọ́nù rẹ̀. Ọlọ́pàá ọgbọ́n wà àkọsẹ́ àwọn ilẹ̀ láyé ọmọ ìta kékeré kan, àwọn wa kíríkì ọ̀dẹ́gbẹ́sẹ̀ ọ̀gbìn láàyà wa. Nígbà tí ẹlòmíì àpọ̀jọ̀ ní ìmọ̀ àgbàdájú ìgbà àgbà dájú kan náà ẹlẹ́sìn ìgbà mẹ́ta yìí wọ́n jẹ́ ọmọ ilé ẹ̀sẹ̀ dá alùpàdùnú tó tún láti alùpàdùnú lè kó èmi àtẹ̀yìn àtúnmọ̀ àtúnṣẹ́sà ilé ìlú àná ìlú ọ̀wà kò tó ìjọsìn nínú ìjọsìn àti ọlọ́wà wọn náà bá pàdé ṣẹ́gun ọlọ́run bá pàdé ọlọ́run ọ̀pọ̀ ọlọ́pàá ìsìláàmù náà ìṣe ìsìláàmù ló ti lè ní àwùjọ yìí èyí ìsìláàmù ló ti wọ́n náà. Yorùbá tàbí lọ bàbá wa fún wa láwọn olórí àwọn olórí káàkiri àwọn olórí ẹ̀sìn ní oṣù òwò dáadáa fún wa. Táwọn náà fẹ́ máa ní àtẹ̀lé wa lórí káàkiri tí wọ́n máa tàbí bàbá mi. Ìròyìn ìsìláàmù láyé ìjẹ́ pé yóò àṣẹ láyé láàárín àdáwọ̀ òde ìgbúrò. Ẹ pẹ̀lú ẹni nínú ah, máa ń ta yìí kó tún máa ti tó ara tó bá àgbàlagbà ọmọ ni wọ́n ń fi ọwọ́ àlàáfíà jọ tó wá dọ́gbọ́n lọ àwọn èèyàn lòdì àwọn èèyàn lòdì ìkọ́ tó lọ mọ́. Àlẹ́ mi ni ọ̀sẹ̀ máa lò. Àlẹ́ mi ṣètò lọ́dọ̀ wọn sáàkì ni wọ́n kọ orí gbèjà lẹ́yìn tó ní kájọ́lì wíkẹ̀ nínú rẹ̀ náà wọ́n sọ ní. lákọ̀ọ́jọ́ náà lọ́rùn alákùnrin tí wọ́n mú kò rọ́wọ́ náà tó wọ́n pa ara yìí. ọ̀nà ìjọba yẹ pé alóòótọ́ àbá ànábì láyé ṣùgbọ́n àwọn àṣà láti ìṣe ànábì òpá òde parẹ́. bàbá ti ní à ilé ìtàkùn Kau kódà fún ọ sílẹ̀ kejì táwọn tó dáa ju kọ́ wọ́n sì sílẹ̀ bí àìjẹun. Tọ́ba sì sílẹ̀ ní àdéhùn àti ọlọ́run tí mo jẹ lọ́wọ́ ìlànà nígbà náà ọ̀rẹ́ kẹfà ti máa ń kọ̀ọ̀bù ó ti gbà lánàá. Nígbà wọn náà ó kọ̀ọ̀kan bọ̀ sọ díẹ̀ lọ bí òun yóò sọ ẹbí tí pàtó mi ọ̀rọ̀ máa rẹ́ ìṣàlọ́wọ́ ìlànà. Pẹ̀lú òyìn ìwọ̀n ọ̀sán ní àwọn ìṣàlẹ̀ inú ìgbẹ́ ẹ̀jẹ̀ máa ní inú ìgbẹ́ ara ní inú ìgbẹ́ ara wa ní. ó sì máa wà lára. láti ojú ìṣẹ́ ìgbẹ́ nígbà náà òǹgbò ló ń gbélé yìí. láti ní ìyá lọ́dún náà wọ́n wọ́n bọ̀ ọ́ jù rẹ̀. tí wọ́n pé kò tán ní àjáde rẹ̀ ní pẹ́ pé kò tán ní bẹ́ẹ̀ nípa ọ̀rọ̀ náà ní. wọ́n ní èsì kan ló ṣe jáde obìnrin kò sí mọ́ ló ṣe jáde èyí nígbà tí àgbọ̀ àyọ̀lá àdìyá àtúnwọ̀lọ̀ rárá kọ́gbùrù. Àlejò àgbẹ̀ ọmọ ọ̀gá pẹ̀lú ẹ̀rọ pẹ̀lú òwúrọ̀ ní ìgbà ìjìnlá yọ̀wò ní ìgbà. Eléyìí ò túmọ̀ pẹ̀lú ti ọlọ́run náà ọlọ́run ẹni tí ń ta buhari fún yín ọlọ́run ẹni tí ń ta ní ìgbè ká lọ́wọ́ sọ. Ọlọ́run sọ sí ìwọ́n gbà ọlọ́run lọ wọ́n pè é ọlọ́run ẹni máa wájá máa ń fi ẹ̀rọ máa ń rí ìtò kan ní káyé ìrora nígbà tó yàn ó gbà kó jẹ́ ìgbà ìdìpájùsọ̀ ẹ̀rẹ̀ kọlọ̀ ní ìdìpájùsọ̀ ẹ̀rẹ̀ kọlọ̀ máa darí ayé wa ẹgbẹ́ àgbàtà àmọ́ ní àmàlẹ́ tó láì jẹ́ ló darí wa ẹ má jẹ́ àti ẹgbẹ́ ìgbà kọlọ̀ ṣùgbọ́n kò ju wọ́n ti ṣe ẹ̀rẹ̀ kọlọ̀ a wọ́n ti ṣe ẹ̀rẹ̀ kábí wọ́n sì kọ́ ọ̀rọ̀ pé ọ̀rọ̀ pé a tún wá sí wọn tí wọ́n máa lò ní ọ̀rọ̀ láti bí ọ̀pọ̀ ìjìnlẹ̀ lọ́lọ́ gbogbo tí wọ́n ń jẹ́ ìdí jẹ́ sí yóò ti wọ́n ti ṣẹlẹ̀ ọ̀nà ló máa jà wà lọ. ìgbà tí ìgbà أن هذا تطلب شيئا رحم لكم حتى أن تجدوا شيئا وهو شر لكم والله أعلم وأنتم لا تعلمون. قل عسى أن تكرهوا شيئا أن يؤمن أي هل ينتهي لفظا يلقى وهو خير لكم. انتهى يوم انتهى من دوري أيام الجاهلية. وعشنا أن olóògbé ìwé ọlọ́run ni ó sọ bóyá láti pè ábẹ́rẹ́ ìgbàgbà ìgbà. Bẹ́ẹ̀ máa mú ọ̀nà sí gbogbo yẹn gbọ́dọ̀ ní òṣèlú ìgbọ̀lọ́rọ̀. Bẹ́ẹ̀ ni tí ń fi náà níta ní ìsìn nǹkan àbí ìlábẹ́ olóògbé ìwọlọ́run o. Pẹ̀lú ẹ̀ka àwọn kọ̀ndíṣọ̀n àgbọ̀dọ̀ olóògbé ìwọlọ́run. Ẹlẹ́ẹ̀kẹ́ bá àti ìfúnra someone can share. máa ń bẹ sí àwa nítorí ẹni bá láwọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí tó wá ń gbé lẹ́nu ojú ọ̀ wájà dàbí nínú àlárọ̀ tẹ̀lé náà á ah! ó ń tọ̀ ní yóò máa rí adùn ìgbàgbọ́ ọlọ́run ti ní àìsí ìtàbẹ́kù adùn ìgbàgbọ́ ọlọ́run jẹ́ ọ̀rẹ́ láti ọ̀rọ̀ ọ̀rọ̀ kò ṣẹ́yìn rẹ̀ a fi àwẹ̀ tá a ń gbàdé ìpò ọ̀dọ́ ọ̀gbọ́n ká máa mà pé àkùmọ̀ ah, tó gbọ́dọ̀ sí ìgbà rẹ̀ ní ẹ bá rí adùn ìgbàgbọ́ ojú ọmọ akọrin ló fi máa dùn. Àgbàgbà ní ìyàwó ìgbéyà ó nà ní gbẹ́ sí wọ́n fi àjọ wọn pa ìṣe náà lẹ̀. Ẹ̀rọ ìlú nígbà tí ìyàwó ìgbéyà ó nà ṣẹ́ tí ó ti tàbí àkọlọ́ níbi tí mo fẹ́ gbé sí ìfẹ́ mi. Wọ́n fi àjọ Áṣíà ìyàwó ìgbéyà ó nà wọ́n àwọn òwe wọ́n ń dunnú àdùn lórí ìlú ní ọ̀rọ̀ lásán àpapọ̀ ẹyọ kan ni mo fẹ́ lọ sẹ́yìn. Àlẹ́bí ẹyọ kí lọ bọ́ àbúrò ọ̀rọ̀ tó ń lò àhàbà ilé ìdí nípa ìwà àbúrò. Ìfẹ́ sọ̀rọ̀ ń sọ mọ̀ tó ìgbẹ́ sọ̀rọ̀ ní ìgbà ìgbà. Ẹja lọ́wọ́ gbò ìfẹ́ kí mo ní sọ̀rọ̀ tó di ìfẹ́ tí mo fi sára mi lọ. Ìgbàgbé ìlà ìrọ̀sẹ́ ń gbọ̀sán ọlọ́ba ìgbẹ́ta. Wàhálà ilé lórí ìbòjú nítorí ọkọ̀ lásán. Ó kì í fáyà ìgbà ìjọba lọ́wọ́. Ìròyìn nígbà Fàráwì yìí láyé ìjọ́ ìgbò ìrìnkẹ́ láti tàbí ẹ̀rọ máa ń jẹ. Pẹ̀lú àwọn tòjú máa lẹ́yìn ẹ̀rọ ẹ̀kọ́ ẹ̀rọ sọ pé iṣẹ́ wà rájọ. Ìyá ń gbọ́dọ̀ lókè ìgbẹ́sẹ̀ ìrìnàjò sọ̀rọ̀. Ó ní ọjọ́ ìgbẹ́sẹ̀ ìrìnàjò sí ẹ̀dọ̀ ọlọ́run. Ìròyìn ìfẹ́ tó ní sọ́jà ìdíjọ náà lọ. Wọ́n pè mí ẹ̀yẹ ara sọ̀rọ̀ ẹ̀rọ akíwọ̀n. Ẹ̀yẹ ara ìbọ̀lá ẹ̀rọ akọ̀rí owó ọlọ́run àpà ọlọ́run tó ń jùlọ kò sì ní pò mẹ́. kò ní pò mẹ́ lórí. orí ẹ̀rẹ́ ló wà láti ṣe lọ́sọ̀ ọ̀ ti tà náà ọ̀ tà náà ọ̀ ti kí wọn lọ́wọ́ wá lù mí tẹ́lẹ̀ mi. torí pé ìgbòyìn tá a mú àwọn ọmọdé ọmọ méje kọ sí ibi sí ìbọ́ọ̀tì ẹ̀ abúlé abọ́sí láńtọ́pì. ó ní ayé màṣígbà àtàwọn mí ká ní ìmọ̀ àmàdájú ẹgbà àgbọ̀ ọlọ́ọ̀kẹ́ ẹni tí ajúbájú wọ́n ti sọ̀rọ̀ ẹ̀rọ fún. ẹlẹ́ni tí àánú tuntun gbà wí alẹ́ni tó ń sọ̀rọ̀ gbogbo àwọn táwọn táwọn ní ìgbàgbọ́ pàtàkì. ìgbẹ̀rù àti ẹ̀ṣẹ̀ wọ́n ti wọ́n ń bẹ̀rẹ̀ ẹ̀ka. Oríṣiríṣi ìlú pé inú ọ̀rọ̀ pápákì, máa ìlànà ìlànà معناها شروطها نوافذها نوافذها àwọn nǹkan wo ló ba ìmánì jẹ àwọn nǹkan wo ló ba ìmánì jẹ rétọ ẹjẹ ẹjẹ ọgbọgbọ ẹwọ àwọn nǹkan tí ó ba ìmánì

sọ̀rọ̀ yìí àwọn kọ̀ǹdíṣàn àwọn májàmọ̀lá ìyá ìjọba. ni kí ló lè ìbàlá ìyá àti ìjọba àjọ. Jọ̀mọ́, láì láàrin ìjọba kó dàbí jẹ́ kí àlùwàlá ta ṣe. Bàbá sàlùwàlá àti máa àlùwàlá ana iya kama wa ne da malaba ke fita kuran baiwa da marabage sun ya bari a su a dole wa gudu na sun ya bari a goya da wala su kwanzere ko ba ta kuwa da wala kwanzere a wani sa'ani kore na ne ya nila na sai kalla ina fi kwanzere dan ila ila la cikin da ban da wani yau kwanzere ke yi a cikin na ne. Kuma kuma kuma ya ce su wasu mun shi Àwọn tó lè bá láàrin láàrin láàrin jẹ́ máa fún àpolópọ̀lọpọ̀. Àwọn àmì àwọn pé ẹ̀wà kílè ìsìláàmì. Ẹ̀wà kílè ìsìláàmì. Ìlọ ìsáyàtì of Islam. Ìkan láàrin láàrin ìlàlá ìsìláàmì. Ìsìláàmù náà rẹ̀ láàrin láàrin ìlàlá. Láàrin láàrin ìlàlá rẹ̀ ìsìláàmù. أعضاءنا في المبطلات الإسلام أن تكون الإسلام هو مراتب التوحيد على كتيب التوحيد Ilé ẹ̀ka làbá yìí. Ó jẹ́ ó gbọ́ lójúmọ́ wa náà láti bí i tó ti lè fẹ́ máa àti ìgbẹ́ ọ̀rọ̀ ìmáwò wa. Àwọn àgbẹ̀rẹ̀ ẹni tó máa ń fàyè rẹ̀ fún káwọn kí ló gba láàyè àgbàlagbà. Àwọn ẹgbẹ́ ìròyìn àti ìmọ̀ ní ó ti ọ̀pọ̀ láwùjọ. Àwọn ìjà máa ní ó ti ọ̀pọ̀ ti ṣọ́gbà fún ìlú ìlú ìgbà láti ìlú ìgbà láti Bàbá Gọ́ọ̀dù wá sàánú yìí. Bàbá Gọ́ọ̀dù wá sàánú yìí. Tó lóyún náà tí ò ní ìgbàgbọ́ sọ́lọ̀ ní lórí ẹ̀yẹ tó rẹ̀. Ẹni ìgbọ̀gbù ló jẹ́ ẹ̀rọ ọ̀rọ̀ náà. Bẹ́ẹ̀ ni alájà ni bàbá Gọ́ọ̀dù àtàǹtà náà bàbá Gọ́ọ̀dù ọlọ́run ti yọ bàbá yẹn. Bàbá yìí ara àwọn ọ̀nà tó rà pọ̀ náà má lè dèrè yìí. Làkọ́lé kàkọ́lọ̀ lẹ́yìn ìgbàkọ́lé ìgbà lọ́rọ́ jáde ìgbàdà yìí. Àwọn kan gbàkọ́lọ̀ mẹ́ta ni ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí. Èdè ní wọ́n ti ṣe ìdórí. Inú àwọn gbólóhùn tí a rọ̀ ní. Something around that way and the late transit. Wọ́n mọ̀ láti lọ rẹ̀ wọ́n wọ́n tó ẹ̀gbọ́n bẹ́rẹ̀ ní ìsìláàmù náà ní pè láti máa. Ní wọ́n pè ohun ìka tó lọ lọ́gbọ́n ni wọ́n ti kọ́. Olóyìn ìgbẹ́rẹ́ lọ wọ̀ ní lọ́dà àwọn àwọn nígbà rẹ̀. Wọ́n ti ní gbàgbọ́ pé gbogbo náà ló lọ́wọ́ ọkọ̀ àárọ̀ náà wọ́n ní. Wọ́n sọ̀rọ̀ bá mú ìrọ̀rùn ìwọ́n yìí gbajúmọ̀. Ìránṣẹ́ orí ẹ̀kọ́ 给关于一个很多的，这个我可以心里有利。我如果不专业了，一百来个你一百来个谁呢？这个不得了，这个说不得了。一年说人家说你，哎呦，你是南方，你是国家国外，你跟我说一句，你我想对你跟我讲，那你当中你有了。 Bàbá fún ayé ọ̀rọ̀ náà gbà wá lá àtàlọ́ yìí. Ìtumọ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọmọ tí mo tẹ̀ yí kọ́ láti bá lọ lọ́wọ́. Kòrí ló sì wà bá ní ní ìgbàgbọ́ lóòótọ́. Oúnjẹ àti ìtàn tó ní ìtàn ìṣúná. Ìjẹ́kọ̀ọ́ lórí àwọn káńtà tí ó ṣe olùgbàlà. Èyí ni ó báyìí. Aláwọ̀ àmì ìṣòro ni ìrọ́lọ́pàá sí èyí ẹ̀mí kẹ́kọ̀ọ́. Báàmá kàkà náà bí ọlọ́run ní ká gbórí bàrà. Ipò wá náà ẹjọ́ lọ bẹ sí abẹ́rẹ́ náà. Ó máa ń kùn ẹ̀sìn pé lórí àdúrà tí wọ́n ń gbé fún. Àdúrà tí wọ́n ń gbé fún ní ń kà. Ó kú lè má mọ̀ sí lọ yẹ. Ó sì fẹ́ sí náà náà ni o. Òun náà ló ti lé o. Ó mọ̀ sí pé ó fẹ́ ní kó mà pé ìtumọ̀ kájú àyè pé ní ọlọ́run nìkan ló ní ìka mẹ́yìn tó wá ń pọ̀ ọ̀gbẹ́ni. Àwọn àbá láti dé ajé àti lọ́ra rògbòlẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ àwọn fáwọn èèyàn máa ń ṣe káàkiri. Kò sí ìwọ̀ pé ọ̀gá àdúgbò ti ní ọ̀gá ọ̀ṣọ́ náà lọ́dọ̀ láwọn ọ̀rọ̀ tí kọ̀mẹ́tì àṣọ sọ̀rọ̀ ó dàbí kò sí lákàn bá ilẹ̀ bá mi sàárà òun. Ẹ̀mí òògùn ní ìyá nípa kó gbá kó lọ́yìn. Wọ́n tó sọ ó ti tako lọ́wọ́ ìlànà ìlànà àfọ́ àfi ìlú orúkọ lórí ọ̀pọ̀ báyìí one hundred different non-bala oní ẹ̀rọ ọmọdéró omi

àlànà obìnrin ni yóò fi hàn jù tó ń yanjú ní ọ̀rọ̀ àlọ́ nígbà tó ń kókò láti ìlú ìlọ́wọ́ tó ti gbà. ó ti lè pé wọn àbí àwọn ọmọ ìwọ bá fi rán ẹ̀rọ ọ̀rọ̀. òsì tó lè bá sáàmù tó pọ̀. ní ti tó wúyá ìtakùnrin yóò kẹ̀ ní pé àyíkáwò èèyàn ń sọ bóòlù òṣèlú nẹ́tíláìtì lára jẹ. àlọ́ àwọn ìkànnà làánú. èyí tó wọn tí mò lò dáadáa ọ̀tá ní kú ọ̀. Àwa lọ wọ́n pa tó pọ̀ sí ìrẹ̀lẹ̀ ìṣètò ní ìdílé ẹ̀kọ́ nípa. Mo ń tó màkà. Kò tó ní ní lórí ọdún ìpín ọ̀rọ̀ nípa ìtọ́jú ilé ìfẹ́ tó lọ sí àwọn ìgbéyà mi. Ọ̀rọ̀ àfáà ti bẹ̀ ti bẹ̀rẹ̀ Báwo wọ́n ti ń ṣẹlẹ̀ ní àtìkọ́ lọ? Àwọn àtọ́kọ̀ náà ó kú ìṣẹ́jú ọ̀gbìn kalenda. Yani bak, eti kirkin etmeyi don oraya. Don kolan dokiye. Kolan ama tabi kimleri hangi bozuyor. Tam o zaman bu ko apan tanto benim için takin teknoloji muhammad buhar. O kadar bu neyse. Ama iso bajima. Çok bile kopanya zaten. Ama yok mu ne öyle? Sadece abẹ́ rẹ̀ ọwọ́ mẹ́ta ọdún mẹ́wàá rẹ̀ Ìsìláàmù ìwádìí, ìrá ìrá ìgbàlá àgbàgbàmù. An ordinary, especially if Islam should be an ordinary topic. Èyí káàkiri aṣọ láàrin tẹ́lẹ̀. Bọ̀ká yọ̀ pé ìdí kọ́pítẹ́ ìdíjẹ́ bí wọ́n fún ọ náà lásìkò. Táwọn àwọn àbá àti ìrọ̀wà sọ pé àwọn kan wọ́n là ń sọ ní kọ́lá ìgbà, àwọn kan wọ́n là ń ṣe ní kọ́lá ìgbà àmọ̀ tí wọ́n wọlé òkú láti mi o. Bí wọ́n bá ṣe lọ́kọ̀ọ́ láti mọ ẹ̀rọ máa ní, bẹ́ẹ̀ ni a bá ń kọ́ ó lè òkú láti mọ ẹ̀rọ yẹn kọ́lá ìgbà tó wà ní. Àbámi ẹ̀rọ yẹn máa ń gbàgbé ní àwọn ilẹ̀ wọn ti ìṣẹ̀lẹ̀ àgbà àṣà. Ìlọ̀gbọ̀n pé àwọn tó pọ̀ jù, àwọn tó ní kan jù nínú àwọn tó lè lọ sí àpẹẹrẹ mẹ́wàá. Ẹ̀ka wọ̀nyí. أقوم الشيء في عبادة الله تعالى وقال الله الله ثم ليس لكم الله الله لكم دنياهم ومن يوم ذلكم ní ẹ̀bá ṣẹlẹ̀ ọlọ́run ó ba ọ̀tá fún yìí tí ò bá ti bá ìbọn pọ̀ o. Olùdí ẹni ìbọn ìjọba pọ̀ o. Ní ọ̀nà ìtọ́jú ọ̀tá ẹ̀kọ́ báwo tó wá ń bí báyìí ní ẹ̀kọ́ ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ ìgbàlódé ìgbàlódé ẹ̀kọ́ ẹgbẹ́ ìgbàlódé ẹ̀rọ àwọn ẹ̀ńṣẹ́ńtì ẹ̀rọ ni. àyẹ̀wò oríṣiríṣi ní ń bẹ ẹ̀rọ ọ̀gbẹ́ ìgbẹ́ ìgbẹ́gbọ́ ìlú ìlú sáàmùlọ́ lẹ́nu ìjọba nígbà táyọ̀ mọ̀ tó ń jẹ́ ọdún kọ́wájú orí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ìjọ agbóhùn máa ti rọ̀ ìjọ alùpùpù máa ti rọ̀ náà ẹgbẹ́ ẹ̀kọ́ ìfúnkọ́lá ó sọ ní ẹ̀kọ́ ọ̀nà ìwà olùsọ́lẹ́yìn ọlọ́run ìgbà tí ilẹ̀ ìgbà tí lọ́kà àdúrà yóò kó wáyé máa rẹwà lọ́gbà pàtàkì sọ̀rọ̀ ọ̀sọ́lá wọn á rí kẹ́ àwọn kàárí ìjọba ó wá wọ ṣé ìdìbò wọn wá láti èyí pé ṣé ìdánwò ìṣèlè ẹ̀sọ́kọ́ tàbí wọ ọ̀rọ̀ ìwọ̀ ṣé obìnrin tó wọ ṣé ìtọ̀wọ̀ ní ọwọ́ ní ẹ̀ṣẹ̀ lẹ́wọ̀n yẹn láti kí ló wọ́n ń sọ̀rọ̀ yìí ní nílẹ̀ lè wá nílẹ̀ ìmọ̀ ń ṣe àbílẹ̀ ti àwọn afúnẹ̀ ní òkàn afúnẹ̀ ní ṣé ìyẹn ní máa wọ̀ ètò bá ti wọ ẹ̀mí ọgọ́rùn-ún àárẹ̀ ọmọ àbẹ́tì àárẹ̀ yìí ò tà àárẹ̀ yìí ò tà لو مت على ولو مت ولي عليك ما أصبحت عليه أنا من يقول جدا فما نوري تغير رجلي الذي خلق راح عليه فرق ولا أطرق ولا لا وقول لا جوا لو تجوا جوا وكتب وايد دا وأقول لهم أنت أنت أنت أنت أنت أنت أنت أنت wọ́n lè lo òǹkà ẹ̀sọ́ àwọn ìlú máa ń lò ní òǹkà ẹ̀sọ́. Ọ̀dọ́ àwọn fúnra wọn ká pa ẹ̀ kúnlẹ̀ ọ̀dọ́ ìlànà kó parí. Òǹkà tó ẹ̀jẹ̀ fún ọgbẹ́ àwọn ìrìn ọmọ ní àwọn ìlú òǹkà àwọn láti gbogbo ọdún lọ́dọ̀ ẹgbẹ́ tó mọ kára ní ìdílé. Lọ́wọ́ ló àwọn òǹkà àwọn ọmọ ìdílé ìdílé wá ẹ̀dá kò tọ̀yọ̀ adúlé òde àkúrú. Ìwọ́n àtàkì ènìyàn yìí ló sọ lọ́dọ̀ ọlọ́run. Ẹja àtòjúlá kan ẹgbẹ́ ni lásán. Ọlọ́run tó dá ìgbẹ́jà lọ bá nítorí òwe ìjọba rẹ ẹgbẹ́ àwọ̀ ọ̀rọ̀kù orí ìpàdé rẹ̀ ní yóò fi iná padà bá ìkókó tó ti kó tó ń lọ́wọ́ kó wà ní ìlú àgbà ìjọ lọ́gbà láti lẹ́yìn lọ́nà ni òkú náà lọ́gbà orí kò ní èsì mẹ́ta bí orí kò ní èsì mẹ́jẹ kúrò ìmọ̀ kúrò àwọn ènìyàn kò bá ti lọ́wọ́ sí àwọn àdébí náà lọ́nà àwọn àtàkì fọ́nrán sàkà náà lè jọ ọlọ́run ti ká dàrá pé náà ní ẹni ìlú náà lòdì bá a sára láti kẹ́kọ̀ọ́ àgbàṣe wà lẹ́yìn àgbàṣe wà lẹ́yìn bẹ́ẹ̀ èyí ti àtẹnusọ́kọ́ tó ń ṣe náà lòdì ọlọ́run tó kú káyọ̀ sí ìwọ́n náà lè gbé àgbà kẹta àti ọkọ̀ nínú ọkọ̀ tí wọ́n kọ́ ọ̀tá àbá ọlọ́run ti ká wọn ní ọlọ́run wá ní kí n sọ pẹ̀lọ́gbé ìfaláṣí ìrọ́pì ìrọ́pì ìfaláṣí ìfaláṣí àjẹ ìfáàmọ́ ìwúrò lọ́wọ́ ọlọ́run fún àgbẹ̀nu pé lẹ́yìn òní òbí ọ̀dà máa ìṣúná rẹ̀ náà lọ́nà pé náà fún ọ. Kí nìkan ló máa ń tọ́ sílẹ̀ láti ṣe wọ́n dá. Àwọn kan bá fi kọ́ lọ ẹgbẹ́ ìjà àṣẹwò máa kọ́ lọ́ọ̀ má ti máa lẹ́bọ̀. Ẹ̀bọ̀ tó ń lọ ọ̀dà lè ṣe. Èyí tó ti ta wá náà ọ̀dà lè ṣe. Ìmọ̀ ẹ̀rọ wọ́n máa ti bí ọlọ́run tó lé ìrìn lọ lórí. Náà ni bàtà wà sí ìgbà wá sí orí tó lọ́la ní ìlànà ọlọ́mọdé ìdílé ọ̀. Ìgbà wà tá a wá bá a sùn, ọ̀rẹ́ nínú wa bọ̀ àti. Ìrìn wá wà sí orí lọ àwọn àwa ẹ̀bùn náà mú. Ìwé ìsára àwọn kan pẹ̀lú. Àkọ́kọ́ lọ bọ́ ọlọ́mọdé àdìsí. Ẹsẹ̀ ìlú ní lẹ́yìn àyẹ̀wò ìyàwó ọ̀bẹ ìyàwó ọ̀bẹ ìyàwó. Ẹgbẹ́ aláìsàn àwọn àbá àti ọlọ́run náà ń bá gbọ́ ọlọ́run àìní ẹ̀kọ́ sọ́rọ̀ sí àìní ẹ̀kọ́ sọ́rọ̀ sí ọ̀nà òun fún wa pé kí wọ́n lè wọ̀ lẹ́sẹ̀kọ̀ àkọ́kọ́ sí ilé ìgbìmí láti ìlú wà nílé bí ọlọ́run ọlọ́run tọ̀ wọ́n ẹ̀yà kan kọlọ bàbà ẹ̀yà wa àdúrà kí ni ìṣẹ̀lẹ̀ ń gbà nínú ìgbà ní bàbá wa fáà Yorùbá ni ń tó lọ àbúrá tó ń darí ìdàmà tí ń darí lílọ. Láti bẹ̀rù ń bẹ̀rù ọ̀hún. Wọ́n ti ìṣòro tó láti ẹ̀kọ́ ní ọ̀nà láti. Irú ìṣòro ń ọ̀nà pọ́lọ̀ ni ó yẹ kí n lọ bá. Ẹ wá ní kẹ́ lọ bá wọn tí ó mú ní ọmọ ọlọ́run. Ẹ wá ẹ̀rọ tí wọ́n rán náà rán o. Wọ́n ti ń bọ̀ yá àláwọ̀ wọn fa yá àyà aṣọ àwọn olóṣèlú àwọn lọ. Ẹgbẹ́ ìmọ̀ fa yá àyà ìlú ó ní àlàáfẹ́ ọmọ ìta tọ̀gbọ́n mi lẹ́nu ọmọ aláàlá òbí ọlọ́wọ́ ìlú lọ. Ààrùn mọ̀ máa tẹ̀sí aláàrẹ̀ láàrin àwa àtọ́lọ́ àfa aláàrẹ̀ tí ó jẹ kán sí ọ̀rọ̀ ìlú wa. Inú tí ó lè gbà láàrùn jẹ́ jẹ́ pásítọ̀ ti lọ. Lọ́nà náà láyé ẹjọ́ sí àwọn ẹlẹ́gbọ́ àwọn olókùn nínú ìtura àwọn àbá àti ìtura ìlú ẹ̀rọ ìdí pàdé rẹ̀ sí ilé gbúdọ̀ fún ẹlẹ́kẹ̀ẹ́kẹ́ láti pa àwọn owó tó wípé owó tó ẹ̀ kò tó rà náà ìjẹ́ ló pa ẹ̀rọ ìdí pé wáyé wọn ló fẹ́ra. ìwé lòun máa ń rí ó bí ìyàwó rẹ̀ ó sì rọ̀ sí ìjára fún mi. Gbogbo ẹni bá ti ń fi gbogbo Bẹ́ẹ̀ni kan ni ètò wa tán nínú ọmọ tó wá domi sí wọ́n náà lè ṣe fẹ́ mẹ́rẹ̀ rẹ̀ ó sì lè ṣe mẹ́rẹ̀ sí ìṣẹ̀ rẹ̀. ìdáńgbà ni ẹ̀ṣẹ̀ ó lè fẹ́ mú wa jìnnà ẹ bá rí mi lókè ṣe tí wọ́n ti mọ ìjọba sórí ìtàn lókè tí mo ṣe bá bí a lọ́kọ̀ ìtàn ní oṣù tó lọ. ní òkè ìṣọ̀gbé àìrọ̀ wọ́n lè má jẹ́ ní ọlọ́run. ẹ wà lọ wo nínú ìṣẹ̀lẹ̀ àwọn tó sàlẹ̀ dáadáa. ẹ mọ ọmọ tó àjọwọ̀n abára wọn máa tí àpò wọn bá wọ ní abẹ́ àbá àbúrò. Àbá àti òwe èyí kì í láti gbọ̀ngàn náà ó

ìpàdé ìrìn ìṣòro àbí wọn tí wọn lọ lóye wọn sọ náà wọn lè gbogbo ẹni wọn lè gbọ́ tó lù ú náà ní kí wọn lé ọlọ. ìgbà tí ìyá mi ṣe wò ní ọdún ọdún tó sọ ọ̀gá Tọ̀má àtàkọ́ wọ bàbí lẹ́yìn àbèbí ìṣe ìlú àti ìgbà táwọn ọmọ rẹ̀ lásìkò pé pẹ̀lú ìdáná ẹ̀yìn ọlọ́ọ̀dẹ ẹ̀ bá ní kí wọ́n tàn ẹ̀ka ọ̀sàgbà fún mi. ó yà sọ́kọ̀ pé ní ẹgbẹ̀rún ìjọ àyè. ẹ lọ́kọ́ ní lórí ìpáyà náà kì í fi lọ́sẹ̀ láti rẹ̀. ẹ àwọn ọmọ bá sọ̀rọ̀ wọn láti. ó ti wọ́n bá ń bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ní àhàdùnúgbà ọ̀rẹ́ ní ọ̀rẹ́ ní ọ̀rẹ́ ní ọ̀rẹ́ ní ọ̀rẹ́ ní ọ̀rẹ́ إذا تقرب إلي عبدي بالنوافل حتى أحبه Sáàrùn ìlọ́pọ̀ tó fi lábílà fún ọ̀nà rẹ̀ ìgbé ìrẹ ọlọ́run ló ń sọ̀tà rẹ̀. Tó bá sọ̀rọ̀ ọlọ́run fi àjọ. Tó bá sojú lóyè ọlọ́run sọ̀tàn. Àwọn ìgbé yẹn ní lóyè sí ọlọ́run èlò wípé àrò wípé ẹ ti tọ́lọ́run ọ̀pọ̀ nígbà tí wọ́n ń ṣe máa ń ẹni náà àwọn òṣìṣẹ́ ìgbà láàyè láwọn ìṣẹ̀lẹ̀ aláìjẹ́ pọ̀ ẹ̀sìn ìṣẹ̀lẹ̀ ìṣàánú ọdún rẹ̀. wọ́n pẹ̀lú pẹ̀lú àwọn òye àmà ayé ìgbìyànjú láti tún pé ìdòkú táwọn àbá ìṣẹ̀ ó bá sọ̀rọ̀ kí orí ìgbàlá ìbára ìgbàlá jẹ. Àwọn láti ha lè bá àgbọ̀ ti aṣọ bẹ́ẹ̀ tí ó ṣe láǹfààní fún wọn láyé ìgbìmọ̀ ìgbéyà òkú ọdún sọ́ńdẹ̀ tí ó bá sọ̀rọ̀ ní lọ́yọ̀ tó sọ̀rọ̀ lọ́wọ́ náà ìbára èyí tí wọ́n fẹ́ tí wọ́n ti sọ ẹlọ́ tí sọ ìyàtọ̀ ìṣe èkó ṣe ìmọ̀ràn tó wá sí ara náà lè rí wọn fún. ìta àti sọ tó dáa lọ́dọ̀ bí arí mọ́ èyí tí wọ́n ti sọ fún ọ̀dẹ́ àtàkùn rẹ̀ ọlọ́mọ tí Thank you yanzu irú àwọn ìrìnàjò tí wọ́n gbà wá lórí àwọn ibi tí ìlànà ìfọ̀léwé àwọn apá tí wọ́n gbà wá nínú ìgbàgbọ́ náà. الله سبحانه وتعالى إن شانئك هو الأبتر نعم أنا أرسل Thank you. ìgbésẹ̀ náà àpòpá àwọn àpèjọ lọ́wọ́ one nọ́mbà two.

ìbéèrè àwọn àwọn fóònù fóònù bá ti ẹ̀rọ ló pa ànábìwà àwọn àpá wa sọ ní òṣàwọn àmọ́ kọ̀ọ̀kan kan ara ìtọ́lá kọ̀ọ̀kan nígbà náà bí ó lọ lórí òfurufú ó ní ṣe pẹ̀lú àwọn àgbègbè ọmọ tó púpọ̀ ìgbà wo àkókò ní àtúnwò rẹ̀. Wọ́n ṣàfihàn pé lórí pé báwo ni àti lè ṣàdúrà abẹ́wọ́lá ní gbígbà àwọn ọ̀la ìjọba tí a tún wo èyí tí a tún wà wọn ìlànà pàtàkì lọ sí ìlú àgbà pẹ̀lú ẹgbẹ́ yìí. Onígbà tí ti ṣe ẹgbẹ́ yìí tí ń ṣe pé ọmọ ìgbésẹ̀ lọ́sọ̀ tí wọ́n wà ní ọ̀la. Àwọn ọ̀pẹ́ ni pé ẹwọ́ báyẹ̀ ó lè rí ìgbésẹ̀ Ìgbé wọ́n yára àwọn ọ̀fẹ́ ìsìnkú kan àwọn àṣà. Ẹgbẹ́ àwọn àwọn àṣà ìgbà tí wọ́n á ti wọ́n síra àwọn ọmọdé pé àá ah, ah. bá a ti ẹ̀yìn síra ẹ̀dá ìlànà ọdún ọ̀rẹ́ lọ́nà lọ́nà á tó fún ìgbẹ́rẹ́ àdá nígbà máa ń pàpà lọ́nà à èdè bá àpá àwọn bá wà wọ́n nítorí àpá wà ní o gbogbo ọlọ́run wá di ṣùgbọ́n mo torí pé ẹni tó fẹ́ sọ̀rọ̀ yìí alápẹ̀rẹ̀ kéré ẹlẹ́ẹ̀kejì ẹ̀dá kùn ẹjá àwọn àwọn àpá ìmáàmù kan ló kọ́ yìí tó ti máa yan ọ̀rọ̀ ìyá pẹ́. Ìtọ́kọ́ bá sí náà láwùjọ tá wà yìí, òun ni wípé ìwọ lọ ọkọ̀ yìí ẹ̀ ní kò fẹ́ bá kọ́. Ẹyẹ ní ìṣẹ̀lẹ̀ mi yọ lórí ẹgbẹ́ mi, kí ni pé ọlọ́run ò bá lọ́rẹ́ tó náà lọ́rẹ́. ti kọ́, àbúrò ẹ̀ ń gbà tí aláàbí kọ̀ndẹ́rù wọn pẹ̀lú pé afẹ́ kò báyìí. ẹ̀yin lè wọ́n ìfọ́ dáadáa lórí àyè láti kan ìdáadáa. adájọ́ bá tọ̀ wá bàbá bá sọ̀rọ̀ ọlọ́run ó ti kọ́lọ̀ lọ ahọ́n ó tún fi pẹ́ àwọn àpáàtì àpè nípa ẹ̀ ọlọ́gbọ́n àlọ́. ó ní pé àwọn sáré jẹ́ ọ̀dọ́ táwọn pèsè sí ẹ̀sìn wà láì ta ní inú mi ló pọ̀. ní ìṣe àwọn tẹ́ńtẹ́rẹ̀ tó ń bàtà ó tún lélẹ́yìí ọ̀rọ̀ àti àgbẹ̀gbẹ̀ tó rámi rẹ̀ lọ́dọ̀ àwọn ọ̀yà tó fara lójú ọ̀nà ìdáná wọn wọ́n ti ń yí àwọn ọ̀yà kó mọ́tò àgbélé àgbélé àwọn ọ̀yà tó àgbélé àgbélé àwọn mùsùlùmí òfin ní òfin àgbélé àti àwọn àwọn orí wẹ́rẹ́ ràdà torí àgbélé àwọn ọ̀yà kan ti hàn pọ̀ lọ́dọ̀ nígbà ìgbà wọ́n ti yà ẹ̀yà yìí kan ní sọ tẹ́wọ́n sọ ọ́ láti ó ìjẹ́ gbé tó gbọ́dọ̀ mọ́ àlọ́ káàkiri sí ìwà tàbí pé àwọn tó jẹ́ lòmíì nínú ẹ̀sìn gbọ́dọ̀ mọ́ àlọ́. Ìbéèrè kìíní wípé láwùjọ máa lérò àwọn àìsọ̀lẹ̀ àwọn kan ní ìgbà ní ìṣẹ̀lẹ̀. Nínú tí èyí tàgbé ìfún èyí wọ́n ń so mọ́mọ lọ́rùn ọwọ́ nígbó ní ìbáṣepọ̀ pẹ̀lú oyin. Òǹkà láàrín náà bìí gbogbo àwọn tàbí àgbègbè láwùjọ wa ní ojú orí láàrin ní ọgbogbo rẹ̀. Last question. Um, about nine. Bẹ́ẹ̀rẹ̀ pé kí ni àwọn nǹkan tí ọ̀gbọ̀n máa ṣe ní ìgbà àwẹ̀? Thank you very much. So, inshallah a máa bẹ̀rẹ̀ níbi àmọ̀ tí a bá dé láti ìjọba àwọn àgbọ̀ ìdáhùn sí ọ̀rọ̀ tí ó yíra wọn. Thank you.